àwọn aládùn rèé o ìkìlẹ̀ eh, ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà papa mama bébí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bò <laughs> ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Eh. àwọn aládùn rèé o. Eh. àwọn aládùn rèé òye eh, eh, eh, àwọn aládùn kájọ máa ṣe rèé o àwọn aládùn rèé kò máa wù ú kó bàjẹ́ máa kọ́ bí ẹ̀yin sẹ́rí ẹ̀yin kì í sọ fún yín lábúlé èmi ni máa ń wí gbogbo wọn pátápátá ìrọ̀lẹ́ bá wo rán ẹ bá wo double six ni máa dà o double six double six double six double six double six ẹ ah! jẹ bọ glass wọn da double four ṣe ti right ó sì ń lọ pé. ṣé bọ́yì máa ń da double six ni ẹ ń da double six ẹ ń da double six ṣé bọ́yì ń ga bó double six nìyẹn kí ẹ já ti pé double six kó dẹ̀ jà bẹ́ẹ̀ ẹ́ ah otondo sẹgbẹ lọ yẹ kó plane àti ló ṣe sẹgbẹ plane jàre. Ah, ẹ dákẹ́ ná ẹ dákẹ́ ná. káwa dákẹ́. ẹ mo ní kọ́ọ̀lù. Ah. jọ ṣé káwa dojú ẹ má pariwo ẹ má pariwo. Ah, ẹ má wo èmi tó jẹ́ presidential eh, candidate gan. seven ó ṣe ayé mi tèmi bá mi ayé mi tèmi bá mi. jọ ṣé bọ́bọ́ ìgbádùn báyìí ṣá ó ṣe wá bá game jẹ fún wa ń sìn. Eh, eh, come on Ṣọlá mo wà disappointed gan ṣá as a as a as a responsible citizen of the Federal Republic ó yẹ ká máa jẹ́ brother skipper ara wa nínú. ẹjọ́ ni but ṣégbò kì í ṣe báyìí ah. kí ló kí ló wá lè ṣẹlẹ̀. anything ló lè ṣẹlẹ̀ o bí delegi wa eh, bó ṣe gba lẹ́tà bọ́ọ̀mù nìyẹn o um, ẹ yẹ ká jìde one minute silence fún olóògbé. ṣé bọ́dẹ̀ gbádùn báyìí torí wọn àkọ́ ní bá ọ. Hmm. kí ọlọ́run tẹ olóògbé náà sí um, afẹ́fẹ́ rere. Ah, ah, ah, kí ló dé how are you insinuating? Hmm. Um, eh, bí mo ṣe ń sọ ọjà rẹ my brother eh, eh, um, bí olóògbé ọ̀nkúndélé ah bí wọ́n ṣe gba alẹ́ kábọ̀mù nìyẹn o ẹ jẹ́ máa dúpẹ́ pé ẹ̀kọ́ lásán ni sẹ́gbọ̀n ẹ̀ gbà. ẹ bùrọ̀dá káyọ̀dé àtúnṣojú ah, yín ni wọ́n ti mọ̀ pé yàn kú. what are you insinuating? ṣé ẹ mò ń purọ́ nìyẹn. mi sọ pé ẹ̀ ń parọ́. o ò bá ti sọ sọ náà kẹ́tẹ́ sọ pé ẹ̀yin wọ̀n ti bí yín nígbà tí ọkùnrin délé gba lẹ́tà bọ̀mù ṣé kò yẹ kẹ́yìn máa ka current affairs ni amúnẹ̀ ti sọ fún yín times without number i have told you ipe kẹ kẹ máa kàwé readers and leaders. kí lẹ̀ ń sọ báyìí ah! ẹ jọ kí lẹ̀ ń sọ ah! àwírù ẹ̀ wírù leaders hmm. and leaders kí lẹ̀ ń sọ kò yẹ anybody who kí dẹrẹ giwa ah. ilẹ̀kọ́ àgídá na sí yù ú ọmọ sájàde ó pariwo ayé mi tèmi bá mi sọ pé we dey reason how we help am ṣé kí ló ṣe ṣẹ́gun wẹ̀ o ẹ wọ́n pariwo pé délé giwa délé giwa ẹ jẹ́ káwọn olùkàbù jẹ mọ kókó kí ẹ ah, ṣẹlẹ̀ sọ́rọ̀ okay comrades comrades eh, ẹ má bínú i'm sorry uh, you know the the presidential person in me. No, it doesn't matter please otito, oh, what otito. matters now is oh, segun wẹ̀ kí ló ṣe kí ló dé tó fi jáde bẹ́ẹ̀ yẹn. i said i'm sorry. Uh, you don't have to be sorry what can we do now that, that my my friend just ran out of the house ẹ eh, let's go and look for ẹ jẹ́ ká lọ wá nǹkan tó ṣiṣẹ́ gbòòrò ńgbà yẹn. ẹ jọ ṣáwa play game o báyìí. abẹ́ keep quiet. I play gan ni ah, gbà tẹ̀ mọ̀ pé ẹ fẹ́ play kí ló tẹ́ ṣe tẹ́ ṣe tẹ́ ṣe play. Mm-hmm. ah ẹ káàbọ̀. pẹ̀lẹ́ o. Ah, wo ṣọlá ra abomi wa. ẹ àdèmọ́ ìdí yà bí biskit àbí any other snacks àbí kill kílẹ̀ pé. you are meticulously right. Eh, but kí ló wá ṣe mí dèrè tẹ mi báyìí. my friend ah yé question wa kó lọ bomi wá fún wa jàre. la fẹ́ mọ̀ tí sẹ́gun ẹ̀ gbà ló bá yẹn sí. àtẹ tún pe nọ́mbà ẹ̀ pe nọ́mbà ẹ̀ títí títí títí tí ò lọ. tó bá yá padà wá láti fi tó lọ. ọ̀la tún lè ọ̀rá yìí ká tún jáde ká tún lọ wá. wo ọlọ́mọ àrùn yẹn ọ́ mj wáyé. We need that àti attend sí constitution ẹnìkan wọn pé mo prepare for house of rep ètò lọ fún presidency do rep. ẹni tó lọ gbómi wájà should ṣe lọ pọ́ǹpù mi sínú táǹkì. ara nǹkan tó jẹ́ kí opponent mi lose election ní last year wọ́n máa delay delay delay delay delay. èmi ni kókó kó bù ó bàjẹ́ o ó ní respect fáwọn òfin fún. ṣé ṣé ṣé bẹ́ẹ̀ náà lẹ nípa gbà ní ẹ̀dẹ̀ yorùbá dẹ̀ bọ̀wọ́ níbo àgbà máa ń gbà ní. Ah, o tún ẹ tún bí rate proverb lójú mi wá gbé bọ́wọ́ ẹ sẹ́yìn jọ. Ah, ah, ẹ wá ẹ dé mi lọ ọ romi náà èwo ni yín ló fẹ́ mọ mi. nàbí mi bó sí ibà come on. Um, but kí ló ṣe ṣẹ́gun ẹ̀ lọ tó fi sá jáde bẹ́ẹ̀. ah lóòótọ́ mo àdẹ̀tí rí sí nọ́mbà ìwòjọ́ náà ẹ tí ì rí kẹ. àti rí o. èébú ah, eh, yóò ti lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tó mọ̀ àbí. ọ̀rẹ́ mi tí mo mọ̀ gbogbo eh. ẹbí gbogbo ẹ ti sẹ́gbọ̀ ẹ lè lọ báyìí sí láti lọ gbogbo ibi tó lè wà láti dé gbọdọ̀ sẹ́gbọ̀ ẹ tó láwọn rí. ẹ wo mo ti sọ tẹ́lẹ̀ tó bá yá ibi tó bá gbà lọ á padà wá i'm tired. bàkàrà dìbò lẹ́yìn sọ̀rọ̀ báyìí sí eh? ṣé bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ máa ń gbé bí your brother's keeper. what are you insinuating? Eh? wá let me tell you èmi mọ èèyàn ọmọ tí bàbá àbẹ bí o ah ṣé adùn nínú ṣẹ́gbó ẹ náà jẹ́ ni. ẹ lọ wo constitution mi ẹ bá tún yín kẹsì. wo má dáwọn ní ìjà rẹ. bí sẹ́gbó ẹ sọ fún yẹn Junior. Junior. Ah ah. Kúrò ìrònú yìí ló ṣì wà. Look, you you need to to stop this o. Ah, ẹ jẹ́ má fi ìrònú ṣe ra ilé ṣe. Ẹ ah. understand. Ṣé rí ẹni tí ò bá kúkú ṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀? tó tó bá tó bá dídí ṣe bó yẹ kéèyàn wá worried now. ọ̀wẹ̀ eh, eh, eh, nǹkan tí mò ń sọ fún ẹ ni pé a lè sọ́nsìn yìí o ó lè jẹ́ sẹ́gbẹ̀wẹ̀kọ́ owó àbí kọ́nsìn tó ń galivant owó wà ìbá ìhoronú. fàkàyọ̀dé kò síbi tí sẹ́gbọ̀ ẹ̀ máa lọ tí ò ní sọ fún mi. ṣé mo mú number of years tèmi àti ètí ń ṣe pàdé ni kò sí ni kó máa lọ sẹ́ni wẹ̀ ó máa pè mí ó máa sọ fún mi. dí nìyẹn tí mo ṣe ń wọ́ndà ìpè kí tí nọ́mbà ẹ̀ ò ṣe lọ. ó lè jẹ́ pé nọ́mbà battery phone ẹ̀ ló ti kú bẹ́ẹ̀ yẹn o. battery phone ẹ̀ sẹ́gbọ̀ ẹ̀ tẹ́ pé phone ẹ̀ gbọ́dọ̀ wá one percent o gbọ́dọ̀ já nínú fóònù ẹ kó di ninety nine percent ẹgbẹ́ máa kìbọn náà ni straight up. <sighs> well um, as a concerned citizen of the Federal Republic ẹ kí ló fi ipa ṣe báyìí. i don't know i don't know bí a kà lọ sílé again. ah na na na na na na na mi ò rò bí a strategy yẹn máa ó máa commemorate pẹ̀lú pẹ̀lú mi rárá ìwọ ló máa lọ sílé nǹkan tí mi lè ṣe ni pé màá wá picture ẹ lórí fóònù mi máa post ẹ̀ sí Facebook and Instagram máa wá caption ẹ̀ pẹ̀lú Segbowe aka Segboski or Segbolala is missing if found. ọlọ́run ní jẹ́ ìṣẹ̀dá ò ní jẹ́ kí pàdé mi wá kó wà missing ọlọ́run jẹ́ kí pàdé mi sọnù o láìkí wọn àsọ̀rọ̀ báyẹn mọ́ o. <laughs> kí ló máa ń ṣe àwọn comrades yìí wọn kì í listen ah ẹ tẹ dúró náà what am I insinuating myself ṣebí after twenty four hours tí wọn bá rí yàn lọ́sẹ̀ máa declare missing àbí eh, twenty four àbí forty eight hours ni seventy two. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. bàbá ń bẹ níbẹ̀ ah, bàbá káàdé ibi lẹ wà mo ti lọ wò inú yàrá mi ò bá yín bẹ̀. Eh, tí mo bá kí síbì kan wọ́n bá mi bẹ̀ àbí. bàdá káyọ̀dé ó ní question kan tí mo fẹ́ bi yín inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè fún mi ní good answer. ẹ yẹn ṣe problem as long as ó bá ti wà mathematics related ṣé wọn pé politician rèmi èmi ò like math o. ẹ má wọrí kò wà mathematics related um, question mi ni pé kí nìdí náà tọkùnrin fi máa ń cheat nínú relationship wọ́n máa níyànlé wọ́n máa dọkà láàmú kiri Uh, um, that's a very fundamental question. mother mm-hmm. um, dẹ̀ dá ẹ lóhùn. But first, èmi ò kí n Right? Uh, my sister, I know exactly where the question is leading. Sex. Bọ́dà ah, a ah, rọra sọ̀rọ̀ anybody lè wọlé ní tiwọn máa pé kí náà. Ara problem eh, Africans lele. Eh? Sex! I mean this is a topic tó you. pé ó yẹ come teach everywhere Nile, ni ni school mọ́ṣáláṣí pàápàá jùlọ ní ilé tó bá yẹ pé wọ́n ṣe gbogbo àwọn kinní ni tó yẹ pé wọ́n sọ sex education wọ́n mọ jàǹdùkú ọ̀bọ̀ máa pọ̀ tó yìí but actually eh, that's a topic for another day now jẹ́ kí fún ẹ ní analysis kan sórí ọkùnrin ní one twenty million sperm cells obìnrin ní just one egg now ká wá assume pé eh, gbogbo one twenty million cells yẹn ló wà viable ìyẹn túmọ̀ sí wípé it will take only thirty men láti fún gbogbo obìnrin tó wà ní àgbáyé yìí lóyún. now that is a pointer to one fact wípé all men are polygamous in nature except me. Hmm. Hmm. cataclysmic catastrophe. Yeah, yeah. Ah, ah ó ga ètò báwo ló ṣe mọ gbogbo àwọn kínní yìí. Uh, I mean uh, as a politi politician of stature reputable and and and in, uh, uh, exclusive elements mm. I mean all oh, necessary mm. kí everything mm. about something and something about everything be mm. versatile cataclysmic mm. catastrophe. ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ o kàkà òjò kàkà òjò ó ti ṣẹlẹ̀ kí ni ṣe ní nǹkan tẹ sọ ó ti ṣẹlẹ̀. Ah, kí ni nǹkan náà. mo lọ sí ilé àwọn sẹ́gbó ẹ̀ ilẹ̀kùn sí wà títì ah. mo tẹ̀ tí lọ bá àwọn neighbors ẹ̀ wọ́n làwọn ò tí ì rí. Ah, eh, eh, eh, kí kí wọ́n nìyẹn mi gbà ẹ̀. mi ò mọ ọ̀kẹ́ tó máa ṣẹlẹ̀ báyìí o. junior junior. kí mo wá fẹ́ ṣe báyìí sí ẹ táwọn ọmọ tí mo máa pè báyìí kí lè ti mọ̀ kí ti gba nọ́mbà àǹtí ẹ̀ tó tiẹ̀ máa ń sọ yìí. kò ségbò wájú wà báyìí. <sighs> jòkó sí mi ẹ oúnjẹ tí mo bẹ ṣe sí kíchìn àtẹkùn ti tutù o jẹun. ebi ò pa mí. ó dé mi pé torí ṣẹ́gun ẹ̀ náà ló ṣe wà worried àbí ká sọ fún dáàdì ni. wọ́n ti jẹ́ ká sọ fún dáàdì sí ẹ ṣé ká jó di bí abiyọ̀lá àbí bí ọ̀túnla tá a bá dẹ́ gbọ́ ẹni tí àdé máa sọ fún dáàdì bó má ti jẹ́ ká tẹ̀ sọ fún un náà. Hello? kalẹ̀ o. sẹ́gbowẹ̀ ibo ah. ló ibo ló ibo ló lọ ibo ló wà mo ti pe nọ́mbà yìí títí kò lọ náà. Ah. fóònù mi ti sọnù kódà gan ọlá wípé mo mọ nọ́mbà ẹ lórí ló jẹ́ kí n lè rí ẹ pè. everybody di dààmú dààmú dààmú in fact gan ti kó gbogbo ti kó gbogbo aláyà sókè níbo ló wá wà báyìí. sáré wá pé kí n lè wá bá wọn bẹ̀bẹ̀. ẹ. junior wo mo nídìí owó gan báyìí o torí bí wọ́n ṣe disgrace mọ́mì mi ìyá tó jìyà jìyà lórí èèyàn. ṣẹ́gbẹ́ má wọrí ẹ ṣẹ̀dá máa ṣe ẹ. àfi kí ìṣẹ̀dá ya tètè ṣe o mò ń padà bọ̀ lọ́la láti wá owó ó dàbọ̀ mo ti fẹ́ lo kírẹ́dìtì yìí tán. kí ló ṣẹlẹ̀ Junior ah, ah kí ló sọ be strong now eh, ah, àbí ah, ló wá fẹ́ ṣe báyìí. Ah. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. ọlọ́wọ́ ṣíbí ṣọkọ ṣọkọ yọkọ tán. gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ ló jọ. jùmọ̀kẹ́ ajúmíjúmi bèbí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú ta ló tún kù níbẹ̀ á ah. ṣẹ́gbọ̀wẹ̀ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ àwọn aládùndé àwọn amúgbòròdùn to the left to the right to the left to the right ó tún ti gbiná yá àwé mi fi kalẹ̀ sí. Oya oya oya oya oya oya àwọn aládùndé oya oya. oya. bóyá káwọn náà tiẹ̀ wá bí owó kékeré kan ká tiẹ̀ contribute sí ilé mọ́mí sẹ́gbò ẹ̀. Ah, junior wọn ní ọ̀rọ̀ yóò sùn ní irọ́ ni mo pa ah, owó kékeré tí mo tiẹ̀ ní pé tí mo tú jọ tí wọ́n fi gba fọ́ọ̀mù house of rep kò sí tó nǹkan kan tiẹ̀ dúró náà junior èlò owó tá à ń wáyé gan pàápàá. mi ò mọ actually ṣé gbogbo ẹ̀gán fúnra ẹ̀gán kò sọ fún mi mi gan báyìí mi tiẹ̀ mọ́ bí màá yí béèrè lọ́wọ́ ẹ̀ ṣègbè tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ báyìí ó mọ̀ máa pa everybody lẹ́rìn ni mhm. tí báyìí bóun ẹ̀ ṣe ń gbọ́n gbà tó ń bá mi sọ̀rọ̀ ah. in fact mo fi ìfun gan. Ah, ṣé bí lè wà ah. ẹ wọ ṣẹ́rí ah, nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ ṣẹ́rí ah, bí mo ṣe ń eh, eh, bọ̀. ṣọlá eh, calm down calm down kí ló ṣẹlẹ̀ gangan. bí mo ṣe bọ̀ mo wá ra àwọn èèyàn mo pọ̀ mo wá rí nǹkan ṣe ah, ìkúnlẹ̀ abiyamọ nǹkan tó ṣe ọ̀rọ̀ mo wá rí nǹkan tó tún wá mú fóònù ó wá ya fọ́tò ó wá ṣe ní sùúrù <laughs> farabalẹ̀ ah, ah. kí ló kan àwa àti àwọn tó ń ya fọ́tò àtàwọn tó ń ṣe píkítọ̀ báyìí sí ah, ó dá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. ó kọ̀ wá ó kọ̀ wá Ṣẹ́gun wẹ̀ ni mo rí Ṣẹ́gun wẹ̀. kí ló ṣe Ṣẹ́gun wẹ̀. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Pele, ṣó wà Pele. pẹ̀lẹ́ wá jókòó báyìí pẹ̀lẹ́ pàdé mi pẹ̀lẹ́ báwo wà ni. báwo ló ṣe wá rìn ẹ́ wo junior ti dààmú gan torí ẹ̀ o in fact kò jẹun sùn lánàá. Ah, ah. ṣé junior nìkan ló ṣe wàhálà ni àwọn méjì kọ́ là ń wá kiri. ṣùgbọ́n ẹ̀ ń jẹun sùn lánàá ṣùgbọ́n ẹ̀ ah, ṣì jẹun. ìwọ ìwọ mọ̀ pé okùn inú ni wọ́n fi ń gbé títà ni mo nígbà tí jẹun kárakára lálẹ́ àná so that alẹ́ ní strength láti continue search yẹn lónìí. pẹ̀lẹ́ jàre pẹ̀lẹ́. ẹ̀yin méjèèjì lè try gbogbo yín lè try. báwo ló ṣe wá ṣe hmm? tó bá rí bí wọ́n ṣe da ẹrù mọ́mì mi síta ah! wọ́n disgrace wọn nínú oòrùn wọ́n jókòó sínú oòrùn. Ah, pẹ̀lẹ́ sẹ́gbọ̀wẹ̀ pẹ̀lẹ́ ṣùgbọ́n all will be well pẹ̀lẹ́ èlò wa ni owó tá ń wá báyìí. two hundred thousand naira. incredible ah, ah, ṣé máa lẹ ni. rárá owó ilé ọdún méjì ni. Eh. Ah. wọ́n ga ọ́ yẹn pọ̀ ọ́. tí mo dẹ̀ ti sọ pé màá tọ́jú mọ́mì mi wọ́n wá dẹrù wọn síta wọ́n ẹ̀ bárazi wọn. Eh? bí wọ́n kí n kúkú tiẹ̀ para mi gan. Ah, ah, ṣé gbogbo irú ọ̀rọ̀ wo nìyẹn má máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́ náà ó ṣe máa ah, ó lóun jẹ́ ká rí. ṣé gbogbo ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ṣẹ̀dá máa ṣí ṣẹ̀dá máa ṣí léyìí. ṣẹ̀dá máa ṣe ṣé ìṣẹ̀dá kọ́ ló ń wò mí ràn nísìnyí ẹ́ èèyàn ní ìdòwò tí ò rówó kankan yìí. má wọrí. wọ́n sanwó fún wa náà ní wọ́ọ̀fù. ìwọ má wọrí sórí ilé tó wà lẹ́yìn ìwọ trust me bó bá ṣe wù kó mọ tó bó bá ṣe wù kó le tó a máa wó yẹn jáde ṣé dá máa ṣe. bí kan pààyàn ni mi ti jẹun látànà ah. bí oúnjẹ tẹ̀tí ẹ̀ sọ lẹ́ẹ̀kan pé junior ò jẹ́ lánàá yẹn ah. bí akẹ́tì ẹ̀ kẹ́ gbé wá fún mi. wọ́n máa wọ̀ ní ìdí àti jẹ yẹn a máa bẹ̀ ṣe mí abisola alfa ojúfò. pàdé mi o mọ ìṣẹ̀lẹ̀ eh. jẹ́ ká kulẹ̀ bàdàdì sọ jẹ́ ká fọ̀rọ̀ ilé ọ̀hún. Mm-hmm ṣé o dẹ̀ sọ pé dáàdì máa fún mi ṣá. Ah, ah, tí dáàdì bá ní wọn máa fún ẹ náà wọn náà ṣàmì pé dáàdì láìkẹ. Ah, tó máa kàn ti fún mi ni màá kàn tàrí lọ sí Badagry ni. kí ló tún fẹ́ lọ ṣe ń Badagry. màá lọ kówó fún wọn. o ò ní ìdá ti lọ sí Badagry wà kọ́ lọ sí báńkì wà dẹ̀ send the through bank. Eh? dáàdì ti dé oh okay We ṣe eh. thank you very much. ẹ eh, ṣorí ní ìsinmi my Daddy today. o máa lọ living room ìmọ̀ àlọ́ bá dáàdì máa sọ fún ẹ pé àfẹ́ rí wọn ṣó ti gbọ́. Eh, o ò need àti travel. màá sì lọ Badagry o tó bá ti fún mi máa kó lọ. kú lè send the true bank. rárá jẹ́ n kó lọ. ah ó dáa jẹ́ kí n lọ bá dàdí ṣó ti gbọ́. mo ti gbọ́. Eh. dádì ń bọ̀. ọlọ́run ń bọ̀. mo fara ah. Ah. mi. ẹ̀ ń bẹ́ẹ̀ ni kí ló ń ṣàtúnṣe ẹ̀rí báyìí kí ló dé. ìjọ mo nílò ìrànlọ́wọ́ yín ni. ẹ ò lè ah dìde dìde dìde ò lè kúnlẹ̀ báyìí a ní wo wà ókè sẹ́ dìde kojú kò sí bẹ́ẹ̀ sẹ́ àṣọ́bọ̀ rẹ̀ lójókòó yìí dìde dìde kojú kí ló ṣẹlẹ̀. láńlọ́ọ̀dù mọ́mì mi ni wọ́n ti lé wọn kúrò nílé mo wá nídìí owó ní kíákíá. oh my god that's quite unfortunate ebi èlò ló wá ló wá ló wá nílùú báyìí. two hundred thousand ni. What junior. Bẹ́ẹ̀ni sir, two hundred thousand. Ah, that is a serious matter. Eh, ah, dem máa wo owó continue tí expect to tó yẹn. Ó máa tó bíi three weeks Could tó tell me lọ́wọ́. It would mo dẹ̀ tún ní náà tí mo tún tẹjọ náà owó sùkúù ọ̀rẹ́ ẹ̀ ni. Ǹjẹ́ ah, ah. Eh, okay. Eh, ok Eh, wò ó àwọn Yorùbá tẹ́rù bá kàn kí tó bá kàn sálẹ̀ ibì la máa ń gbé ká o ṣe wá owó yẹn yá níbì kan nígbà tí mi bá get eléyìí tí mo expect yẹn màá fún ẹ wàá lè dá padà síbi tó ti yá owó yẹn. dadi um, oúnjẹ yín ti ready in center ṣé kí n máa yín bò ń sìn. no why why not. Um, junior sẹ́gbọ̀wẹ̀ náà ńkọ́. oúnjẹ kọ́ ló bá mi báyìí mi ń jẹun. Ah, this is serious matter tó kàn ti fi ṣẹ́gun wẹ̀rí jẹ́ tó ń jẹ. Ah, kí ni fẹ́ ṣe báyìí. ṣẹ́gun a máa ta ilé ni ẹ a máa ta ẹ ṣùwárí since tó yẹ next month exam mi a kàn máa add owó eléyìí àti school fee tí dáàdì fẹ́ owó school tí dáàdì fẹ́ fún mi máa kó fún ẹ so tó bá dẹ̀ ti di next month dáàdì bá dẹ̀ ti kó owó yẹn fún ẹ tàbí tó owó yẹn bá ti ready wá dẹ̀ kó owó yẹn fún mi so màá ra ps3 mi padà. junior. comrades kí ló ṣẹlẹ̀ báyìí så god ut. Ja. five thousand ló wà níbẹ̀ mo ń save owó o mo fẹ́ fi ra fọ́ọ̀mù house of representative ni o ṣùgbọ́n mo fún ẹ. bọ́dà kàtà òjé ẹ fún mi lówó hmm. mo yá ẹ ni o má gbà padà àtẹ yá àtẹ fún mi ṣé pé oréré tiẹ̀ lè ti násárẹ́tì yín jáde wá. mo ṣàyà ẹni. kò ha yìí sí yẹn jẹ́ n padà sí di constitution mi. mo já ẹni o. oréré àti ilẹ̀ ti lè ti násárẹ́tì jáde wá bọ̀dà kàtà fún mi lówó. <laughs> o gbádùn ó yẹ kókó ó yẹ kókó ṣe ẹjọ sẹ́ẹ̀dì owó ó sọ pé màá kàtà fún ẹ lówó ṣé wọ́n lè fún ẹ lówó ni. ó yà mí lẹ́nu ni mi mọ̀ pé ohun rere lè ti násàrètì wọn jáde wá. ó yá ẹni o bọ́dákàtà mo ti gbọ́. àwọn aládùn kájọ máa ṣe rè o ṣẹṣkẹṣkẹ àwọn aládùn rè o. Daddy. Ah, ṣé kò sí. Ah, mo gbàgbé nǹkan sílẹ̀ ni mo wá mú ṣé kò yẹ kí wọ́n náà wá sùn ni. ah well um, gbogbo àwọn classes àti lectures tí mo ní lónìí ọ̀sán lọ bọ́ sí so mo ṣe ní kí n jù sílé kí n má kọ rush lọ sí school. Hmm. Yes. Hello? How far pàdé? Ah, ọ̀rẹ́ mi díẹ̀ ni jàre mo ní pé kí n sinmi. Bẹ̀rẹ̀ wọn fà á lẹ̀ bá. Hmm, ó ṣe gan ni. Bó ṣe ní kí n pẹ́ pé time table ti jáde. Ṣé eh. next week la máa bẹ̀rẹ̀ gan? Yé! Kí ló ṣẹlẹ̀? Hmm, kò sí. next week ah. báwo mo ṣe máa sọ. junior. ah wo ah. ọlọ́run ló ní pé kò wá ó tiẹ̀ ti dà. Ah, ẹ ẹ o ṣe gan ni junior o fún. you are welcome you are welcome ẹ kò sí problem o ṣe gan ni. yes ẹ ẹ wá owó mi dà owó wo. owó tí mo kó fún ẹ ni. ah mo ti sẹ́ndì ẹ̀ sáǹtì mi. in fact mo sọ pé wọ́n máa ti sanwó owó lé mọ́mì mi gan báyìí. ayé mi tèmi bá mi. kí ló ṣe. wọ́n mi pé wọ́n ti sẹ́ndì ẹ̀ through bank tí mo sọ. bó o ṣe ní kí n ṣe ni mo ṣe ṣe. o ṣe o ṣe gan ni dúró. ayé mi tèmi bá mi. Ah, kí ló ṣẹlẹ̀. sẹ́gbó ẹ̀ eh? owó yẹn eh. ṣọmọ pé owó skul mi ni eh. mo ti ní dẹ̀nsìn. Ah, ìwo. owó tí mo. dadi ẹ ra sa. yẹ sa dáàdi ẹ ah, wo bá mi dúpẹ́ lọ́wọ́ junior junior. sẹ́gbọ̀n <laughs> jẹ́ ká lọ sí ní yàrá. mò ń bọ̀ jẹ́ kókó rán dáàdi sí ẹ náà ah, ó ṣe yán. kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀. Eh, eh, eh, kí ló ṣe sójú yún ẹni. ara kí ló ṣẹlẹ̀. jẹ́ ká máa lọ sí. sẹ́gbọ̀n wẹ̀ yóò mi láyé wọlé mo ń lọ mo ń padà síbi iṣẹ́ o. Ah, ẹ má bínú sá dáàdi ẹ wo ṣé rí owó tẹ kó fún junior pé kó fi sanwó skul ẹ̀ ọpẹ́ ló pé junior bó ṣe yá mi lówó yẹn nìyẹn òun ni mo fi sáré lọ sanwó ilé mọ́mì mi tí ò jẹ́ kí wọ́n lé mọ́mì mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ junior o ó ṣe èèyàn dáadáa o ọ̀rẹ́ gidi ni o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ṣe ṣe dáàdi junior ò ṣe gan ni ọ̀rẹ́ mi. ó ṣe kí ni. dádì ẹ jọ̀ọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ sà olùdẹ kó mi sí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí o. mi ò kó ẹ sí rẹ́dẹ̀rẹ́dẹ̀ orí ló ṣe mí tí wọn pé bíbélì náà sọ wípé ẹnikẹ́ni tí wọ́n bá ní ń pa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ orí ló ṣe mí. o tún kó ti báyìí fún mi ṣe oore tí mo ṣe fún ẹ náà kò ní jẹ́ ká máa kúnlẹ̀ sí ibi ni àbí ṣé ní ìsìnbáyìí sí mi ò ní mix exam mi ṣùgbọ́n náà lájọ ń bẹ dáàdì yìí. lájọ ń bẹ dáàdì ṣé èmi kan mú amí ṣẹ̀dá. anyway um, tí bá ní pé mi mọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí á jẹ́ kí mo parọ́ yes gbogbo ẹ̀ ni mo mọ̀ yes ìjọ tó ti pè mí sí meeting tí sẹ́gbùwẹ̀ ti kúrú tó ti ń ga tí eléyìí náà tó ṣe rúgbọ̀n bíi rúgbọ̀n kínní ojú ẹ̀ bíi tó ń wò pàkópàkó yìí ìjọ ẹ̀ mo ti mọ̀ pé they are actually up to something yes you know it is like um, doing the right thing the wrong way eh. which also makes it wrong eh, eh. yes. Um, ẹ dúró ọ̀nkú ẹ ẹ ẹ ẹ mi pe ẹ wà aware gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. yes gbẹ̀rù mọ ìjọ tí wọ́n ti pè mí sí meeting tí wọ́n ti bá mi sọ̀rọ̀ àwọn méjèèjì ni mo ti wò ó pé àwọn ẹlẹ́gìrá méjì oríwó ṣe ń yọjú pé nǹkan kan wà tí wọ́n fẹ́ ṣe èmi náà bá ní kíni wọ́n á ní okay I will also see what they are up to mo bá tẹ̀lé wọn káàkiri mo ṣáà mo ń ṣọ́ wọn mo ń ṣọ́ wọn mo ń ṣọ́ wọn bí jọ́tọ́ gbé PS yẹn géèmì yẹn mo ṣọ́ wọn títí mo ṣọ́ wọn débi tí wọ́n ti tà á mo jẹ́ kí wọ́n tà tán tí wọ́n kúrò ń bẹ̀ èmi wá padà lọ síbẹ̀ mo wá túnra. Eh, wow wow. yes well you see ètí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ náà way forward ní báyìí màá send owó sí àkáǹtì thank you sir owó school ẹ̀ oh. tó bá ti wù ẹ̀ kẹ́tùmúra yín kẹ lọ sí shoprite ah, kẹ lọ sí shopping pẹ̀lú ẹ̀ ah, then máa add owó máa add owó díẹ̀ sí fún sẹ́gbọ̀wẹ̀ òun ah. náà lè dá padà fún bí tóun náà ti owó tó ń yá káàkiri. Eh, eh, eh, ọkọ ọkọ wọn jáwó lọ́wọ́ èmi náà o. hello la ya lọ́wọ́ yín èlò wa ni o. bọ̀dá kata eh, ten thousand naira ni. bọ̀dá kata five thousand péré lẹ kó fún mi o. wọ́n ṣe ṣe tẹ̀yìn bá expunge owó sínú sínú bank interest onígun orí ẹ̀ ni. ẹ eh, eh, aṣọ sogundegeji wa ni èmi. kí wá ni. ṣé mo wà gbà tó ṣe é lórí ẹ yáwó lọ́wọ́ àbẹ́ yáwó lọ́wọ́. five thousand five thousand. junior junior ṣé ẹ yáwó lọ́wọ́ ẹ àbí ẹ yáwó lọ́wọ́ ẹ. wọ́n yá wa lówó ni wọ́n yá wa lówó five thousand. a ah, yáwó lọ́wọ́ wọn uh, Yes, sir. Mo máa send sí wọn náà. Okay. Màá send seven thousand sí Five thousand ní dádì. Five thousand. Ẹ wá gbà. Wàá fi two thousand orí ẹ̀ wàá fi ṣe interest ẹ̀. Thank you, sir. Mi fẹ́ kí ọ̀rọ̀ yìí kọjá bí ìmọ̀. Kẹ̀dẹ̀ ṣọ́ra yẹn méjèèjì n try it again. asoore ló sùn tì mí n try it again. ọ̀dà sogúndogójì dájì ẹ̀ ṣe jàre. five thousand ló jáde kúrò ní nazareti. bọ̀dà sogúndogójì tàti ẹ̀ ṣe pé nǹkan retí nazareti yín jáde wá àmọ́ pé ọgbọ́n tẹ fẹ́ fi gbowó lọ́wọ́ èèyàn. má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. ọlọ́wọ́ ṣíbí ṣọkọ ṣọkọ tán.